káàárọ̀ ẹ̀yin akẹ́kọ̀ọ́ àsìkò ìsinmi àná mo lérò pé gbogbo gbogbo yín lẹ̀ ń kàwé yín ní ìdánilẹ́kọ̀ọ́ tí ó kọjá a kọ́ ẹ̀kọ́ nípa ìgbéyàwó ayé àtijọ́ tí à ń pè ní ìgbéyàwó abínibí a sọ wípé ìgbéyàwó abínibí pé àwọn baba ńlá wa ló fi ètò ẹ̀ lélẹ̀ a sì ní àwọn ìgbésẹ̀ tó jẹ́ tó ṣe pàtàkì tí a gbọ́dọ̀ tẹ̀lé ní ìgbéyàwó abínibí tí a ti sọ wípé ìfojúsóde alárinà ìṣíhùn tàbí ìjọ́hẹn ìtọrọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ní òwúrọ̀ yìí, ohun tí a ó máa gbé yẹ̀wò ni ẹ̀yà gbólóhùn èdè Yorùbá nípa ẹ̀hun. Nínú ẹ̀kọ́ yìí, a ó ṣàlàyé oríṣi ọ̀nà tí a lè pín gbólóhùn Yorùbá sí bí a bá fi ojú ìhun wò ó. Kí a tó tẹ̀síwájú, a gbọ́dọ̀ mọ nǹkan tí gbólóhùn fúnra rẹ̀ jẹ́. Kí ni gbólóhùn? Gbólóhùn ni ìpèdè tí ó kún tí ó ní ìtumọ̀ àti iṣẹ́ tí ó ń jẹ́ bí a bá fi ojú ìhun pín èdè yorùbá sí ìsọ̀rí ìsọ̀rí a lè rí oríṣi gbólóhùn mẹ́ta wọ̀nyí èkíní ni gbólóhùn ẹlẹ́yọ ọ̀rọ̀ ìṣe èkejì ni gbólóhùn ẹlọ́pọ̀ ọ̀rọ̀ ìṣe àti ẹ̀kẹta gbólóhùn alákànpọ̀. alákọ̀ọ́kọ́ tí a fẹ́ gbéyẹ̀wò ni gbólóhùn ẹlẹ́yọ ọ̀rọ̀ ìṣe tá bá sọ wípé gbólóhùn ẹlẹ́yọ ọ̀rọ̀ ìṣe yẹn túmọ̀ sí wípé ọ̀rọ̀ èpè gbólóhùn tí kò ní ju ọ̀rọ̀ ìṣe kan nínú ọ̀rọ̀ ìṣe kan péré la máa bá pàdé níbẹ̀ ìta bá sì tún ní ká wò náà a rí i wípé tí ò bá sí ọ̀rọ̀ ìṣe nínú gbólóhùn wa kò lè ní ìtumọ̀ kankan rárá ìyẹn náà ti máa pé ọ̀rọ̀ ìṣe ni òpómúlérò gbólóhùn ẹ jẹ́ ká wá wò ní ọlọ́kan òjọ̀kan àwọn àpẹẹrẹ gbólóhùn ẹlẹ́yọ̀rọ̀ ìṣe kan péré bí àpẹẹrẹ Kọ́lá nínú kọ́lá jẹ ìrẹsì a rí wípé jẹ tí ó wà ń bẹ̀ ọ̀rọ̀ ìṣe tí a bá sọ wípé kọ́lá ìrẹsì kò ní ìtumọ̀ rárá ṣùgbọ́n tí a bá fi ọ̀rọ̀ ìṣe sí láàrin a rí wípé ó fún wa ní ìtumọ̀ kíkún kọ́lá jẹ ìrẹsì a rí wípé ìrẹsì ní jọ kọ́lá jẹ ṣọlá ọṣẹ rà tó wà ń bẹ̀ ni nǹkan tí kọ́lá ṣe Bíọ́dún pọn omi a rí wípé pọn tó wà ń bẹ̀ ni nǹkan tí Bíọ́dún ṣe pé Bíọ́dún ṣe kí ni o ó pọn omi ìyábọ̀ sáré kí ni ìyábọ̀ ṣe ó sá eré sáré tó wà níbẹ̀ ni ọ̀rọ̀ ìṣe túnjí gbá ilẹ̀ a rí wípé gbá tí ó wà níbẹ̀ ni iṣẹ́ tí túnjí ṣe mo rò pálàyé yẹn ń yé wa báyìí òjò kọ lẹ́tà kí ni kí ni òjò ṣe tí ò bá sí kọ tí ó wà níbẹ̀ a lè mọ nǹkan tí òjò ṣe ìyẹn náà sọ fún wa wípé ọ̀rọ̀ ìṣe nǹkan tí ẹni yẹn ń ṣe Òun ni wọ́n ń pè ní ìṣe, ọ̀rọ̀ ìṣe. Òjó kọ lẹ́tà. Kí ni Òjó ṣe? Ó kọ lẹ́tà. À ń sọ̀rọ̀ nípa gbólóhùn ẹlẹ́yọ ọ̀rọ̀ ìṣe, ẹ má gbàgbé o. Mo rí ọ lánàá. Ọ̀rẹ́ mi gbé ìyàwó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èyí tí ó kàn báyìí ni gbólóhùn ọlọ́pọ̀ ọ̀rọ̀ ìṣe tá a bá sọ pé gbólóhùn ọlọ́pọ̀ ọ̀rọ̀ ìṣe yẹn túmọ̀ sí wípé gbólóhùn tó ní ju ẹyọ ọ̀rọ̀ ìṣe kan lọ à ń sọ wípé gbólóhùn ọlọ́ à ń sọ̀rọ̀ nípa gbólóhùn ọlọ́pọ̀ ọ̀rọ̀ ìṣe èyí ni gbólóhùn tó ní ju ọ̀rọ̀ ìṣe kan lọ ẹ má gbàgbé pé a ti kọ́ nípa gbólóhùn ọlọ́rọ̀ ìṣe kan tó yẹ pé ìyẹn ò ní ju ọ̀rọ̀ ìṣe kan ṣùgbọ́n ní eléyìí tá à ń ṣàlàyé lórí ẹ̀ báyìí ni gbólóhùn ọlọ́pọ̀ ọ̀rọ̀ ìṣe tó ní ju ọ̀rọ̀ ìṣe kan ìyẹn túmọ̀ sí wípé a máa bá oríṣiríṣi gbólóhùn méjì ìgbà mìíràn máa ń jù bẹ́ẹ̀ lọ ẹ jẹ́ ká wo àwọn àpẹẹrẹ wọn bàbá pọn omi tà tá a bá sọ wípé bàbá pọn omi tà a lè sọ pé bàbá pọn omi ṣùgbọ́n ẹ má gbàgbé pé bàbá pọn omi yẹn gbólóhùn gbólóhùn ọlọ́rọ̀ ìṣe ṣùgbọ́n tá pé bàbá pọn omi tà a lè a rí gbólóhùn a rí ọ̀rọ̀ ìṣe méjì nínú ẹ̀ pọn àti tà tí ó wà ń bẹ̀ ọ̀rọ̀ ìṣe ṣóyé wa ìkejì ni Jídé ra ìrẹsì jẹ Jídé ra ìrẹsì jẹ kí ni Jídé ṣe o Jídé ra ìrẹsì ìgbà tó ra ìrẹsì kí ló tún ṣe o ó tún wá jẹ a rí wípé gbólóhùn ọlọ́pọ̀ ọ̀rọ̀ ìṣe ni ó ní ju ọ̀rọ̀ ìṣe kan nínú fún mi bẹ iṣu sè fún mi bẹ iṣu ó kàrè fún mi bẹ iṣu lẹ́yìn tó bẹ iṣu tán ó tún ṣe kí ni o ó tún wá sè é gbólóhùn ọlọ́pọ̀ ọ̀rọ̀ ìṣe èyí ní ju ọ̀rọ̀ ìṣe mi ó ní ju ọ̀rọ̀ ìṣe kan lọ nínú ṣé ó ti yé wa báyìí sìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. èyí tí ó kẹ́yìn ni gbólóhùn alákànpọ̀ a sọ pé gbólóhùn alákànpọ̀ yìí ó jẹ́ irúfẹ́ gbólóhùn méjì tàbí jù bẹ́ẹ̀ lọ tí a papọ̀ ṣe ẹyọ kan nípa lílo ọ̀rọ̀ àsopọ̀ bí àpẹẹrẹ mo fún Fọlákẹ́ ní ẹ̀bùn nítorí pé ó ṣe dáadáa nítorí tí ó wà níbẹ̀ yẹn ni ọ̀rọ̀ àsopọ̀ tí ó wà nínú gbólóhùn yẹn ṣó yé wa ń sìn ẹlẹ́ẹ̀kejì ni Ṣadé lẹ́wà ṣùgbọ́n kò mọ̀wé hmm. ẹni tó lẹ́wà tí ó mọ̀wé ga o Ṣadé lẹ́wà ṣùgbọ́n kò mọ̀wé ṣùgbọ́n tí ó wà níbẹ̀ yẹn ni kí ni o òun ni ọ̀rọ̀ àsopọ̀ tó so gbólóhùn méjèèjì yẹn papọ̀ Ṣadé lẹ́wà kò mọ̀wé ṣé ó ti yé wa ń sìn bàbá kọ́lé àmọ́ kò ṣe kí ni kò ní mọ́tò bàbá kọ́lé kò ní mọ́tò àmọ́ yẹn ló so àwọn gbólóhùn yẹn pọ̀ bàbá kọ́lé àmọ́ kò ní mọ́tò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ báyìí la parí ìdánilẹ́kọ̀ọ́ tòní èyí tó kù tún di ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ṣùgbọ́n kí a tó kí n tó kí n tó dánu dúró mo lérò pé gbogbo àwọn àlàyé yẹn ó yé wa yékéyéké ṣé ẹ̀ ń gbọ́ àlàyé tí mò ń sọ mo lérò pé ó yé yékéyéké torí mo nígbàgbọ́ wípé ó yẹ kí gbogbo wa ká péjú pésẹ̀ sí ohun tí olùkọ́ ń kọ́ wa kó má lọ di wádìí wípé ìgbà ìdánwò a máa wojú pé báwo la ṣe fẹ́ ṣe báwo la ṣe ní ṣe ṣó wa ń sìn rí i dájú pé o ka ìwé ẹ̀ dáadáa torí pé ìdánwò náà ó ń ṣe kí ni ó ń súnmọ́lé wọ́n lè pè wá ní pàjáwìrì pé ó yá o bóyá ọ̀sẹ̀ tó ń bọ̀ ni ìdánwò yín máa bẹ̀rẹ̀ o ẹ̀yin tẹ́ wà ní tẹ́ wà ní jss three ó yẹ wọlé ẹ wá ṣèdánwò yín kò sí nǹkan tó fẹ́ ṣe sí òní níwọ̀n ọ̀kọ́ ẹ gbogbo àwọn ẹ̀kọ́ yìí láti kọ́ sẹ́yìn àwọn kan tó pé iṣẹ́ jss three bíi òyìnbó sọ pé repetition torí ìdí èyí mo gbà ẹ́ ní ìmọ̀ràn kó kàwé ẹ̀ dáadáa kó má dúró de ìgbà tó bá tí olùkọ́ bá sọ tó bá sọ fún wa pé ìdánwò ti dé ju gbogbo ẹ lọ mo kí yín pé kẹ́ kẹ́ kẹ́ gbìyànjú àti máa kàwé yín dáadáa o.